ẹ káàbọ̀ sábàlá ìtàn kékeré wa tòní ìtàn wa tòní dálé orí ọ̀gbẹ́ni Ezekiel Adesuyi Ezekiel jẹ́ akọrin alákọsílẹ̀ orin àti aṣàgbékalẹ̀ orin ní ìlú East London ìyá àti bàbá rẹ̀ sì jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà Ezekiel tí ó jẹ́ àgbà nínú ọmọ mẹ́rin tí àwọn òbí rẹ̀ bí dàgbà sí ìlú East London ní orílẹ̀-èdè England arákùnrin Ezekiel wípé àwọn òbí òun a máa sọ Yorùbá tó dánmọ́rán eléyìí tí òun náà sì gbọ́ dáadáa ṣùgbọ́n tí òun kò lè sọ. Ezekiel wípé ẹ̀jẹ̀ Yorùbá ló wà lára òun o àti wípé láti kékeré títí tí òun fi dàgbà lọ́tún lọ́sì lòun fi ń gbọ́ èdè Yorùbá nítorí wípé àdúgbò àwọn Yorùbá ní East London jẹ́. àwọn òbí Ezekiel a máa gbọ́ orin Fẹlá Kútì Sunny Adé afrobeat àti àwọn orin ilẹ̀ Nàìjíríà dáadáa tí Ezekiel náà sì máa bá wọn gbọ́ nígbà náà ó ní lóòótọ́ ni àwọn orin àti ìlù òun yàtọ̀ gedegbe o sí èyí tí àwọn olókìkí olórin yìí ń kọ ṣùgbọ́n òun kò lè wí pé àwọn orin yìí kò ní ipa pàtàkì tí wọ́n kó nínú kíkọ orin òun orin abọ́kànsọ̀rọ̀ ni Ezekiel a máa sábà kọ ṣùgbọ́n ọ̀gbẹ́ni Ezekiel wípé gbogbo orin ni òun nífẹ̀ẹ́ sí o tí orin náà bá ṣáà ti dùn ún gbọ́ létí tí ó sì ní ẹ̀mí nínú nítorí pé ẹ̀mí ni orin. ìyá arákùnrin Ezekiel ló kọ́kọ́ ra gìtá àkọ́kọ́ rẹ̀ fún un tí ó sì fi kọ́ ara rẹ̀ bí wọ́n ti ń ta gìtá. kò pẹ́ ló bá tún kọ́ ara rẹ̀ ní dùrù títẹ̀ àti lílo èlò orin báàsì. ọ̀gbẹ́ni Ezekiel fi ilé ẹ̀kọ́ àwọn oníṣègùn òyìnbó sílẹ̀ ìyẹn med láti lọ kẹ́kọ̀ọ́ ìmọ̀ orin ní yunifásitì Kent. Ezekiel wípé ẹ̀yà ìlù òun dá ni o láàrin àwọn ìlù orin tó kù kódà ó wí pé láti ọ̀dọ̀ elédùà ni ìmísí orin òun ti ń wá o nítorí pé òun kò tilẹ̀ lè ṣe é lálàyé bí òun ti ń ṣe é. arákùnrin Ezekiel ti ṣe àgbéjáde orin lónírúurú ọ̀kan nínú àwọn orin rẹ̀ ni Atomic Bombs tí ó jáde ní ọdún 2011 òmíràn tún ni Song of an Unborn Child èyí tí ó ṣe ní ọdún 2012 Striker tí ó jáde ní ọdún 2013 ó tún gbé new romance only. matrimony jáde ní ọdún 2014 tí chronophobia sì jáde ní ọdún 2015 ní ọdún 2015 yìí kan náà ni àwo orin rẹ̀ raw volume one jáde tí àwo orin rẹ̀ kejì ìyún raw volume two sì jáde ní ọdún 2016 orin Ezekiel Adésùyì dára púpọ̀ bẹ́ẹ̀ sì ni àwọn ìlú orin rẹ̀ kò láfiwé tó a ò rí jù báyìí lọ lábala ìtàn kékeré wa fún tòní ètò sì ń tẹ̀síwájú ẹ máa bá wa ká lọ.